ẹ̀yìn náà lówó báyìí máa ọlọ́run. lára nǹkan tẹ́yìn á máa kòkòrò rẹ̀ bí máa jowó ẹ̀ náà ni tó ní ìmẹ̀. náà wa fún ó jẹ́ kó pé kò sí ìgbà tó wà ní ayé yìí kódà kò ọla, ọlá kò ní a máa wọ ọ̀pẹ tí wọ́n pé nǹkan wà ní ayé àbí ayé sí ìjẹta nípa nǹkan tó lọ́wọ́ ayé kì í bọ́ jẹ́ nǹkan nítorí pé ọgbà ẹ̀yìn ẹ̀yìn wà fún un. Àdébí Ó ní nǹkan àkọ́kọ́ náà lè rántí ọlọ́run àti tó tó ìtẹ̀lé tọ́nú ọba wọn ti bàánù ọ̀dà ọ̀la ilé yẹn ti dà ń sáàkì rẹ̀ gbogbo nǹkan tó yẹ máa kó jọ ní ayé tí ọlọ́run bá tí ó jogún gbogbo ayé yìí àti lọ́pọ̀ rẹ̀ fún ìyàkọ̀já náà sọ̀tàn kò túmọ̀ sí ìjọba lọ́dọ̀ ọlọ́run ọba bàánù ọ̀dà ọ̀la ní tó túmọ̀ tó ní túmọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba bàánù ọ̀dà ọ̀la kíkọ́rí eré báyà tí ó máa fi dànsáàkì irú ẹni bẹ́ẹ̀ ní dànsáàkì rẹ̀ orílẹ̀ ayé wa ọ̀ráyèsè ó ní

torí pé ẹni tí ọmọ tọ́lá ọba fẹ́ ó lè máa ṣe nǹkan míì lẹ́nu ní kí wọ́n fi ń wojú rẹ ọlọ́run tó sì dájú ìdènà ọlọ́ọ̀bá ni wọn níbẹ̀. kódà wa Muhammad sallallahu alaihi wa ó ní èèyàn tó sí láàárọ̀ tó jáde tó ó ó ti ti bẹ́ẹ̀ ó ní ti ti máa bẹ̀rẹ̀ ó ní ó ti ti máa gbọ́ à ó ní ti ti máa kúta ẹ̀kọ́ ọ̀rọ̀ tó fi èyí tó nínú àkókò rẹ̀ lẹ̀ ní ọ̀rẹ́ tí náà kọ́ wá lórí òwò mímà tí ó kàn wọ́n lọ́yẹ̀ bẹ̀ tí ò sí ẹ tí wọ́n máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn níbẹ̀ ìṣèjúbe wọn máa ti tí wọ́n máa tò lẹ́sìn ife àjogún lọ́wọ́ àwọn bàbá wọn tó ti lọ ó ní wọ́n máa ṣe wọ́n máa tò lẹ́sìn tí wọ́n ti sílẹ̀ ìṣèjì tó wọ́n máa ṣe àwọn ọ̀dọ́ àdébí tó lọ lọ́wọ́ àwọn ọ̀dọ́ ṣe káàdà pápá ogun lọ́ọ̀jà ogun ẹ̀ tí tí tí ó fi padà ni wọ́n máa kọ́ lára ẹgbẹ́ ẹni yìí o kò sí àdéhùn ẹni tí ìjàgbọ́n sójú ọ̀nà tó náà wà nítorí pé ẹ tí ọ̀fẹ́ kí òkú ó fi ẹ̀sìn jẹ. bákan náà wọ́n máa bá wa sùnmọ́hánù ọ̀dà alágbèrè ṣe báwọn màláìkà rẹ̀ ọ̀pọ̀ lórí àwọn èèyàn yìí gbogbo tí wọ́n náà bá dá pátá tó wà nínú sánmà lédèèdè àti ilẹ̀ lédèèdè gbogbo pátá ni wọ́n ní ìfẹ̀jọba ti jẹ́ òní ní màdọ́lẹ́kọ̀ọ́ ẹ̀yìn. kódà ètò ìfẹ́ lásán wọn a tó máa gbé wọn tóbi wọn a máa ṣe àpáyé wọn wọn sì tó máa tọrọ fún wọn lọ́tọ̀ yàtọ̀ sí àwọn èèyàn bíi bóun àti mélèlè ọ̀rọ̀ àdébíwọ̀n ọ̀rọ̀ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n lọ́wọ́ nínú tòmílì lọ́nà tòmílì àtàwọn sẹ́ra àdébìlì àlejò sọ yìí pé ṣé wá fẹ́ máa ọ̀la tó wà fún ẹni tó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó ní mẹ́sìn yàtọ̀ sí ẹni títà sí náà wá sára wíkẹ́ ọjọ́ ìgbà ọ̀la dáwọ̀ ṣùgbọ́n òun ọ̀nìyàn pẹ̀lú ṣíṣe ọ̀pọ̀ àti ẹni tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ìyàtọ̀ láàrin wa ìyàtọ̀ sábẹ́lì sọ yìí láàrin tó ní bẹ́ẹ̀ kọ́ ẹ̀sìn àtẹ tó lè ké sí lọ́ni o èyí tó ń fi ẹ tó wọ́n lè fi rá kò ní mẹ́sì kò sì tán gbìyànjú pé kò lọ́wọ́ sí ìjọsìn eléyìí ń ṣe ìjọsìn àníbi wa fẹ́ pé ìyàtọ̀ tó wà láàrin alẹ́gbẹ́ ìsìn ẹ̀rọ fẹ́ mà ẹ wo ìyàtọ̀ tó wà láàrin ìsìn àtẹ̀yìn tó jọra wọn kò jọra wọn ọ̀rẹ́bí púpọ̀ orí pé àlejò ọ̀hánà tó pọ̀ náà wà ní ọ̀sẹ̀dà wọ́n wà ní ibùdó ọ̀gá pépé pépé máa ti ẹ̀rẹ́ ìgbàgbéwò rẹ̀ kò sí ìkẹta náà lè fi lọ sí àwọn ẹ̀dá bíi lọ́mọ ọ̀gọ́dá. Àlejò tó pọ̀ náà wà ní ọ̀sẹ̀dà mọ́ ó ti gbogbo àwọn àlejò yòókù lọ. Àtọ́ àti pé àwọn àtàkùn ìjà àwọn ọ̀gá àti ọ̀rọ̀ àti ọ̀sẹ̀ àwọn. Ní ní ju ẹni tí a fẹ́ sí lọ. ìyàtọ̀ tó wà wọn náà lè di ìyàtọ̀ omi sí i. àlejò tó wọ́n anyị na àìkò tẹ́lẹ̀ kò tó dákẹ́ bẹ̀. àlejò yìí pé lára sẹ́ẹ̀dì méjèèjì ka ha gbogbo

tọ́nà ọba fẹ́ ọmọ ọ̀rọ̀ àtẹ́yìn tó mọ́ bá wà ní òṣèlè ó mú wá fi pọ́ àlù wọn náà ló tó eléyìí kí ọmọ ọba ọ̀sùn àná ọ̀sùn rárá káwọn màlẹ́kà wọ́n máa gbàdúrà fún yà fẹ́ pé orí fún ìsìnkú tí ó sì yá yá tí ọlọ́wà tó tó ìgbà tí ẹni nípa mọ̀lẹ́yìnká àti gbogbo ìtọ́nà ọ̀gá dáadáa. nínú ẹ̀gbẹ́ wọn ní ìtọ́ wà nínú tómìnì àti àti ìdílé àníbi tọ́kọ̀ lọ ọ̀rọ̀ àríwí ọ̀sẹ̀lẹ̀ ọ̀gá ìgbé gbogbo ẹ tí ọba ti la ọ̀nà tẹ́tà lò ṣe bí màá ti máa pọ̀ ní bí màá fi rí mà yálà òun rìn lọ sílé ẹ̀kọ́ ni àbí ó tún ní ọ̀nà míì tó fi dá sí pé itu bisa bisa tokoh, ini orang tokoh. Àdébí sọ́kọ̀ bá wà lọ sọ́nà pẹ̀lú ọ̀nà ọ̀rọ̀ ṣe ìbàyẹ̀ ní rọrùn fún yóò wá ṣe nílò rẹ̀ ní rọrùn tó fi wà ní tẹ̀lé. Ìyẹn pé ìgbìmà ní ń wá ọ̀nà ọ̀rọ̀ ìṣòkò bá tí ó fi ojú orí ọlọ́run tó fi wà ní tẹ̀lé lọ́ba ti ọjọ́ gbé ìyàwó sí lánàá. Àdébí sọ́kọ̀ bá wà lọ sọ́nà ó ní pé ṣé wàá lọ pẹ̀lú pé àwọn mẹ̀lẹ́kà tí ọ̀dà wọn ti tó tí ó bá rí ọmọ akẹ́kọ̀ọ́ tí ń lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọjáde nílé rẹ̀ ó ti jáde sílé lọ ó ti ta ìyẹ́ wọn lẹ̀ fún lọ́jà ti pé orí ìyẹ́ wọn yọ̀ máa títí yóò fi dé ibi tó ti wọn ò ṣe bẹ́ẹ̀ fún kẹta torí pé wọ́n yọ̀ lọ sí ìdíje. àníbi tó ń lọ bá wà lọ sílẹ̀ mọ́tò àwọn tó jẹ́ onímọ̀ gbogbo tó wà sọ́nà àti tó wà nílẹ̀ pátá ní ń wá orí sí ìfún a lórí pé kò sí pé ló ti wà tí ò ní ní àbújá jẹ́kù. ìyẹn pàtó jẹ́ pé àwọn èèyàn yóò máa tọrọ fún wa wọ́n máa wá orí sí fún wa lọ́dọ̀ àwọn ọ̀dọ̀ wọ̀tò àyàwó wà sáà. àyè kọ́kọ́ bọ́ọ̀rọ̀ àti òṣèlú àtọ́kẹ̀ tó wá pé ọ̀nà tó wà fún onímọ̀ yàtọ̀ sí ẹ̀ńtọ́jẹ́ ìsìn ọlọ́ọ̀wá tí ò ní mẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn tí ò ní àwọn àràwọ̀ wọ́n ti fún àwọn àdẹ́bí ọlọ́run àwọn àdẹ́bí ọlọ́run kò sí ìgbẹ́ta yẹn lè ṣe fún lọ́dọ̀ wọn àwọn àdẹ́bí ọlọ́run yìí fi owó lẹ̀ wọ́n yìí fi náírà lẹ̀ wọ́n yìí fi náírà lẹ̀ wọ́n yìí fi dọ́là lẹ̀ wọ́n yìí fi náírà lẹ̀ ṣùgbọ́n ìtí àwọn àdẹ́bí ọlọ́run máa fi lẹ̀ náírà mà gbogbo ẹjọ́ tó bá fi wọ ẹni ọmọ àti rí èrè ọ̀pọ̀ obìnrin gan ní ọ̀nà ọ̀nà tí ó sọ̀rọ̀ ẹ̀yìn àti ẹ̀yìn. Bí a lè ṣe ìtàn lára àwọn tí ó rí ìpín nínú ogún àwọn àtẹ̀lé ọ̀nà gbogbo ọ̀nà rẹ̀ pé tí ẹnìkan bá kú nísìnyí lára lè gbogbo ẹ̀ ó kálukú èyí ó wọ ẹbí ti tèmi náà pọ̀ bá ti lójú kòkòrò ìpín ìtayé ọ̀ bẹ́ẹ̀ ló ti ẹ̀ bá máa lójú kòkòrò ìpín ogún táwọn àtẹ̀lé ọ̀nà ọba ti nílẹ̀ kọ́ máa parun kọjá sí pé a lè máa bójú tó. ẹ rí mímọ̀ bẹ àwọn onímọ̀ nínú àwùjọ kọ̀ọ̀kan tó kú àwùjọ tó ní mímọ̀ bá ti ń tẹ̀lé ìmọ̀lẹ̀ lọ́wọ́ ń bẹ̀. ìmọ̀nà ìní sì máa wà nínú ọrú àwùjọ bẹ́ẹ̀. ṣùgbọ́n tí onímọ̀ ká bá lọ sí ìtọ́nà nínú àwùjọ àdánwò ni máa ń àbáwùjọ orí unity máa ń fa àwùjọ àlejò tọ́kọ̀ máa wà ní ọ̀sẹ̀dà ìjọsọ ọ̀rọ̀ yìí àlejò sọ yìí pé tọ́kọ̀ máa wà ní ọ̀sẹ̀dà ọlọ́ọ̀bọ̀ ò ní ká ìmọ̀ nílẹ̀ ilẹ̀ ìsìn ọlọ́ọ̀bọ̀ ò ní ká nílẹ̀ nípa wípé ẹ̀tọ́jú onímọ̀ yóò gba ìmọ̀ kúrò láàrin rárá o ọlọ́ọ̀bọ̀ ti ká ìmọ̀ nílẹ̀ kọ́ ọ̀nì ẹ̀ ṣùgbọ́n ọlọ́ọ̀bọ̀ máa ká ìmọ̀ ẹ̀sìn nílẹ̀ pẹ̀lú kọ́ máa pa àwọn onímọ̀. Olùdá ti pé nínú àwùjọ kan tí ọ̀gá sí ẹ tí ọ̀gá àwọn èèyàn lọ́yẹ tọ́ lọ́run. Àdébí wa Màhámẹ̀ tó kọ́ bá wà àgbọ̀sẹ̀lẹ̀ pé tọ́nà ọba fẹ́ni ìyẹ̀rí ọmọ ọba nìyí tí wọ́n máa ṣàlàyé fáwọn èèyàn. Àwọn èèyàn tó ti èèyàn pàtàkì ni wọ́n sọ ní mímọ̀ tó tẹ́lẹ̀ wọn ọ̀wọ́n àgbẹ̀dá kí lọ́nà àtọ́jú fáwọn onímọ̀ tó pegede wọ́n ti kúta láti rí pé bí ọ̀rọ̀ aláwọ̀ ẹni olóṣù náà ní máa gbẹgbẹ́ ni ẹ máa jọba nílò ìgbọ́kọ̀jú àwọn yìí ni wọ́n pọ̀ sí gbàgbà tí wọ́n máa sọ̀rọ̀ èsì wọ́n máa gbọ́ sí èsì sí ìlú àlejò tó ń bọ̀ wọ́n wà lọ́sọ̀rọ̀ wọ́n ti pé nípa tí wọ́n fẹ́ pé ah, àwọn àfọ́n àti lọ àwọn àfọ́n òsì náà àwùjọ ìgbé láti ẹ̀kọ́ lọ sínú àwùjọ mi ìbọ́lá ẹ̀kọ́ lè rí ṣùgbọ́n àwùjọ tá a wà ní ìdòdó nímọ̀ bẹ́ẹ̀ lára o àná sọ̀rọ̀ àwọn ti sọ pé onímọ̀ làwọn náà wọ́n wà á máa sọ̀rọ̀ yẹ ẹ̀sìn fáwọn èèyàn pẹ̀lú àìbàjá àwọn ti sọnù ó sì máa tàwọn èèyàn pẹ̀lú àìbàjá ìyẹn kí ẹ̀sìn wọn sì máa gùn kí wọ́n máa tẹ̀lú àfọn gẹ́gí àwọn ẹni retí tẹ̀lú àfọn nínú àmàlẹ́kà àtàwọn bíi oríire yìí máa ń kó bá òjò ní ẹ tó ní máa tọ́ àgbọ̀n náà àti tó náà ní wọn ẹgbẹ̀ tó bọ̀ àwọn ọ̀sẹ̀ tó sì tí ó sì ti fi ká wọn. Bí ọlá yìí ti wá tó yìí tó wà fún ìmọ̀ àti àwọn tó nímọ̀ táwọn náà bá wọnú àwùjọ wa kì í ti gbá lọ́yà ti pé wọ́n tẹ̀sẹ̀ máa ń parọ́ wá fún yẹn lè bá kó ọgọ́rùn-ún mùsùlùmí jọ tipátipá rẹ̀ fi lé méjì mẹ́ta tó lè fẹ́ sí rẹ̀ yìí kódà sí bí ẹlòmíì nínú mùsùlùmí tí kì í ọkọ̀ yóò dà ọ̀sán wò pé ẹ̀yẹ ẹ̀yà máa wá mẹ́ta láti lè yóò sì máa lọ tó ṣe pé kò ní ìtẹ̀kẹ́ ti ń ṣe lọ́yà ti pé o lè jẹ́ ìgbà tí ọlọ́sẹ̀ lè wò gbà torí pé kò ṣe nílànà bí ẹ tí ọmọọ̀sìn wá nílànà bó ti tó fi kàn síbẹ̀ bó ló ti wá lérò pé ọlọ́wọ́ wa gbà bẹ́ẹ̀ ló jà sí pé tẹ́lẹ̀ àtẹ̀yìn láàbí jẹ́ láàbí mọ́ akọ̀yìn ó ní ọdún láàbò nílé ẹ̀kọ́ tọ́jà sí ilé ìwé ó ní ọdún tẹ́lẹ̀ kọ̀ọ̀kan lò lábẹ́ ọ̀gá rẹ̀ tí wọ́n fi wọ̀ sí tí wọ́n fi lọ sùn tí wọ́n fi wọ̀ sí tí wọ́n fi lọ lẹ́nu ọ̀sẹ̀ wọ́n kálukú farajà kí ló fà á sọ wípé ọmọ ìdí tó bá ti tó gbá ó lọ́wọ́ fi máa jẹ lọ́wọ́ fi máa mọ lọ́wọ́ fi máa bọ́ fámílì ọ̀hún kí wọ́n fà á tá a lè ṣe ní kòkòrò ní ọgbà tí ó rò káfí ní ẹlẹ́kùn ẹ̀sìn tó bá ti pé gbogbo àkókò wa tá a bá ta sọ́gọ́rùn tá a bá lè lo márùn-ún kódà méjì nínú rẹ̀ nínú ọgọ́rùn-ún fún yín pé èmi náà ẹ̀fẹ́ máa lékún ọfẹ́ máa máa tẹ̀ ẹ̀sìn mọ́ ìyá ti àrùn kẹ̀kẹ́ àrùn sábà ìgbà lónìí ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀nà àpapọ̀ ẹ̀mọ́ kìí ṣe pé ọ̀nà àpapọ̀ ìlànà ọ̀nà àpapọ̀ ẹ̀kọ́ rẹ̀ gan ẹlòmí ò wípé òun ti dàgbà kò sì ti ti jẹ́ wípé èèyàn dàgbà nínú ètò ẹ̀kọ́ tí bá ti kọ́kà sí. òun ò ní lákàtọ̀ ẹ̀ ọmọ rẹ̀ náà kò tó ní ìdìgbà pẹ̀lú ẹ̀ ìdí ó pẹ̀lú ẹ̀ ní pé kó o yóò fi nílé ayé wọ́n máa bá mi jẹ́ǹda tó máa kó wa. Ìgbọ́n kò ní ayé rẹ̀ ní ayé òtútù ire pàápàá tẹ̀yẹ̀ fún ìmọ̀ àmọ̀ ìgbé yẹn tó ire láyé. Yóò sì tún tó ire lọ́dọ̀ fún ìyá òsì àmà kò ní ìgbà àkọ́kọ́ ìbọn ma. Ó ti rẹ̀ kọ́ wọn. Kí ló ti fà á? Lára rẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ pàtàkì kéèyàn ọmọ nípa òfin ọlọ́run kéèyàn ń pàlẹ́ pọ̀ náà kéèyàn ń pàlẹ́ pa alẹ́ yọ Muhammed ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ ọ̀gbọ́n pàtàkì ẹ̀ pàtàkì díẹ̀ nínú ẹ̀ lásán yìí ó ṣe é pé kì í sọ̀rọ̀ ní ọ̀rọ̀ lọ ní ọ̀rọ̀ àlẹ́yọ Muhammed ọ̀pọ̀ ọ̀gbọ́n ọ̀rọ̀ ọ̀gbọ́n lọ. lára ẹ̀ tó ní wípé aṣojú gbọ́lá ní ayé púpọ̀ jù tó ti dá sí pé ọdún mélòó la fẹ́ lò láyé ọ̀ ní ma ti kọjá títí káwọn bá ti ń tẹ̀lé wa nígbà tí a bá wà lọ́dọ̀ dáadáa bíi twenty thirty forty kí la fi wá bí kó o láti tẹ kó o ní oṣù dá o ṣé máa fi kọ́lé o ṣé máa fi ní mọ́tò o ṣé ní ní ní o. àmọ̀ sí ilé ayé obì lọ́nà àti ìṣẹ́ kọ́ ní oṣù ní mọ́tò. ìgbà ni dókítà máa sọ pé ṣé bá fẹ́kẹ́ mi yóò gùn ẹ̀ ní mo ní ìdìmọ̀ o ṣé bá fẹ́kẹ́ mi yóò gùn ẹ̀ ní ṣe báyìí má ẹ̀ ní ṣe báyìí má tí wọ́n ti gbàgbọ́n lé ayé wọn. tó kò sí ìṣẹ̀sìn lé ayé yìí pé kí ni o ti sọ́nà ọba fẹ́ kí ni o ti ṣe kí ni ìfẹ́ sí àlejò tó kọ̀ wọ́n wà lọ́sẹ̀ lẹ́nu wa. ènìyàn ti lé tí ń dá sí pé ọ̀dà ti kò èèyàn fàtí kò lẹ̀ ọ̀dí ẹ tó ojú ráàyè nínú ọ̀sẹ̀ ní ayé bá wà yìí ṣùgbọ́n yóò fi rata yóò fi àkókò kan lẹ̀ pé ànífẹ́ bí ń ṣe wákàtí lọ ní wákàtí méjì nínú ọ̀sẹ̀ ní fáwọn àti mo ní màá fi máa lékún ní ẹ̀kọ́ ẹ̀sẹ̀ ọlọ́run ayé ti ní rọrùn fún ìrìnàjò ọlọ́run máa ń sẹ́yìn lẹ́nu ọmọ وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين فلا هم إنا ظلمنا ظلما كثيرا ولا يغفر الله إلا أنت فاغفر لنا مغفرة من عندك ورحمة إنك